أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة كل ضلالة في النار أدوقف ولغبة الطريقات قفونا النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn aráalé anabi àwọn sàhábà anabi gbogbo ẹni tí ó ń tọ́ ìlànà rẹ̀ títí ó fi di ọjọ́ gbéǹde alqiyama abẹ́lọ́n kò fi ìkẹ́ tí a tọrọ yìí kọlùwà kò fi kárí gbogbo wọn. gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ gbogbo wa ní akí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mò ń bá lọ sòun náà ọ̀rọ̀ tí. mo ṣàlàyé pé ọ̀rọ̀ tó lágbára ni pé ọ̀rọ̀ tí ó jẹ́ nǹkan èèwọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í kà kún nínú àwa mùsùlùmí òun náà ni qat'atu rahmi àbí qat'u rahmi jíjá okùn ẹbí ìjà okùn ẹbí ìyẹn ni pé ìbá ẹbí jẹ́ tó bá lè yan bẹbí jẹ́ tó wọlé ni pé já okùn ẹbí ìpín ẹbí yẹlẹyẹlẹ so àwọn aburú tó wà ńbẹ tó ti ṣàlàyé rẹ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni pé olúwọba kó kórìíra kí ọmọ ìjà okùn ẹbí so ọmọ wa ń ṣàlàyé pé okùn ẹbí a máa já àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn kì í mọ àwọn sábàbí nǹkan tí ó ń fà ṣe pé ẹlòmíì tún máa ṣe nǹkan yẹn tí yóò sì ní fura tí yóò sì máa pariwo pé ẹbí ń bàjẹ́ so kò sì ní mọ̀ pé àwọn ìgbésẹ̀ tí ń ba nǹkan yẹn jẹ́ náà ni òun ń tọ̀. ààrẹ mo ti wá mú àwọn àpèjúwe wá díẹ̀ díẹ̀ nípa nǹkan tí ó máa ń ṣe okùnfà tí ẹbí máa fi ń bàjẹ́ ibi tí màá ti gbé ní èmi ibi tí mo dúró kẹ́yìn ní ìjẹ́jọ́ òun náà ni i'timad ala kalamil kuhan kí ọmọ gbára lé ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń yẹ iṣẹ́ wò ẹ̀rẹ̀ bóyá aláàfáà ni àbí àwọn tí wọ́n ń ṣe jálàbí àbáwọn tó ń tẹ̀ ń ṣiṣẹ́ awo àbáwọn tó ń ṣiṣẹ́ ẹbọ àbí àwọn tó ń jẹ́ ẹni tó ní pé òun ń jẹ́ pásítọ̀ òun mọ̀ ń rí vision so tí yóò wá sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n wá sọ fún ẹni tó wá bá wọn pípé ah àwọn mọ̀lẹ́bí rẹ o ẹnìkan báyìí ní ti ọ́ láàrin wọn torí ìgbáralé ọ̀rọ̀ yẹn bí wọn náà wá gbà so ó ń ba ẹbí jẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ tí yẹn bá láǹfààní láti lè máa rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ ẹ rí ìyá àtọmọ ìyá àtọmọ wọn ò sì ní fẹ́ ríra wọn lójú kò ìyá lè má fẹ́ rí ọmọ rẹ̀ lójú ọmọ lè má fẹ́ rí ìyá rẹ̀ lójú bẹ́ẹ̀ ni láàrin bàbá sọmọ náà bẹ́ẹ̀ ni láàrin ọmọ sí bàbá so ti pé ẹ wá yanjú ti ń jẹ́ ìkórira yẹn <coughs> ìjà ẹ yanjú rẹ̀ sí láàrin wọn sókè ló sì fà á tẹ̀ fi rí parí òun náà ni ọ̀rọ̀ àwọn kohan àwọn tó máa ń yẹ iṣẹ́ wò àwọn tó ń yẹ ìyẹ̀pẹ̀ wò àwọn tó ń yẹ tẹ̀síbá wò àwọn tó ń yẹ kùránì wò tó yẹ pé nítorí sọfẹ́ nìyẹn pé ẹni tí ń ṣe ọ́ náà nìyá rẹ̀ ni pé ẹni tí ń ṣe ọ́ ọmọ ìyá rẹ̀ ni tó ẹni tí ń tí òjé kó rí ìdàgbàsókè tó tí òjé kó rọ́wọ́ mú lágbàjá ni kódà wọn bá débi pé wọn ní lágbàjá ní lo arzikì rẹ gbogbo tó bá ní ọ̀dọ̀ rẹ̀ ń darí sí so nǹkan so wúrú àwọn nǹkan yìí tó ń tí ọ kí mùsùlùmí kó fura sí ni tẹ́nìkan bá ti pàdé rẹ̀ tó ní òun rìnà sí ọ kìí ṣe ọ̀rọ̀ pé ẹbí rẹ̀ ń ti ọ nìkan gbogbo tí yẹn bá ti rí sí ọ tó bá lóun rìnà so kó fura mọ̀ pé ara àwọn tó máa ń pè ní òbílẹ̀jẹ̀ àwọn abáyé jẹ́ lélẹ́yìí àìmọye ọ̀rọ̀ tí wọ́n ti pín yẹlẹyẹlẹ so látara àwọn òpùrọ̀ yìí àwọn òpùrọ̀ tó ṣe pé wọn sì rí nǹkan kan pẹ̀lú mi ó lé ní pé tálẹ́ pupa ń lé yín tó pupa tó lómi lára yóò ní mọ̀mọ́ òun ni ẹni tí ń fi ọ̀nà ṣẹ̀gẹ́tẹ̀ báwọn tó òun ló sì gbà lóòótọ́ pé á ah, ṣe àfa búlẹ̀ àfa ti mọ̀ pé nìkan lómi lára ńlẹ̀ wa búlẹ̀ ti mọ̀ pé nìkan pupa ńlẹ̀ wa ọlọ́run fi hàn ní so ọlọ́run ò fi hàn èṣù àti orí burúkú tí ó ṣe láyé àtàlùkìyàmà náà ni ń dààmú rẹ̀ báwọn tó wọ́n mùsùlùmí wọ́n nígbàgbọ́ tí gbogbo ẹnìkan tó wá lóhùn rí nǹkan kan sí ọ so léyìí pọ̀ gan-an mo ṣàlàyé mo ti láǹfààní láti lọ lè dá sí àárín àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà mo láǹfààní láti dá àtàrin wọn ìgbà tí mo dẹ́rọ́dọ́ ẹni àkọ́kọ́ ẹ̀rí nǹkan tó ẹni àkọ́kọ́ ń sọ òun náà ni pé ha ń lépa ẹ̀mí mi ni ha tó mo wá ń bí wọn pé àkìló débò ní ṣe ń lépa ẹ̀mí yóò ní la ilaha illallah ah ah ní àfa ẹ́ tó wà ní ọ̀wá mọ̀ ni ha ah ẹ̀yìn tí tí wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni mo ní àá fi gbogbo ẹnu sọ ni o ẹ gbogbo ẹnu sọ ni kẹ́ ẹ sọ kó clear ó ní àá àwọn ènìyàn ọlọ́run náà jẹ́ kó yé mi ní subhanallah so gba tí mo tún lọ́dọ̀ ẹni kejì wàláì the same thing lòun náà ń sọ pé à gba tọ́lọ́ bá ti fọ́ tẹ́ẹ̀ ní hàn yàn ẹni tó fẹ́ mú tó fẹ́ gbẹ̀mí yàn tọ́lọ́ bá ti fi hàn yàn kí ló tó kù mọ́ so wàláì ọ̀rọ̀ yìí lágbára débi pé àwọn méjèèjì yìí wàláì wọn ò ṣe pọ̀ títí àwọn méjèèjì fi kú àwọn méjèèjì ti bọ́ tó wájú ọlọ́run ẹ̀wọ̀n kan so ẹ wu ẹ táwọn èèyàn ń ṣe ìkápadà afọ́jà tó fún mi pé àwọn ẹni àwọn ẹni rẹ àwọn àwọn àwọn àfáànlá àwọn tí àwọn tí wọ́n mọ ti lọ láyé àwọn ẹ̀jẹ̀ yé òun ẹ̀wọ̀n kan so sí eléyìí nìsín tí báwọn iṣẹ́ ṣe papọ̀ tí wọn ò ṣe tí wọ́n sọ̀tá kú tọmọ wọn abẹ́ ṣe papọ̀ tọmọ wọn fẹ́ ṣe papọ̀ so náà ni pé ẹwọ èèyàn ẹlọlẹ ẹyin èèyàn ẹlọlẹ kíyèsí gbogbo àwọn nǹkan yìí ẹ sì pé n kálukú gbébọ tó gbálù gbébọ tó náà nù fún ojúlé òun lẹ́dẹ̀ẹ́ tí ojúlé tó nípa àwọn oúnjẹ ojúlé àfáàn lù yìí tí irun táwọn wí tí ò ní sí mbẹ tí èpè wọ ò ní sí mbẹ tí ogúdó àwọn jálàbí à ń dàlejò lóhùn yìí tí ò ní sí mbẹ so ó túmọ̀ sí pé tí a fi ń ba àwùjọ jẹ́ àwa gangan àwa gangan là ń ba àwùjọ jẹ́ fúnra wa àwa gangan là ń ba ayé jẹ́ fúnra wa látara àwọn nǹkan báyìí tó gbóná tó yẹ káwọn afáwọn máa pèpè sí kán ṣàlàyé rẹ̀ kó yí àwọn èèyàn kó lè wo iṣẹ́ wo iṣẹ́ tí mo sọ yìí o kúrò àwọn èèyàn sọ di bẹ́ẹ̀ kébí òun gan ní jẹ́ àfà pé kí ọkọ ọmọ ìsábì kọ ọmọ hati kọ ọmọ àwòfáàkù kọ ọmọ gbogbo tó máa mọ káàkiri ẹ̀wọ̀n sòun ni tó bá kí ó tọ́tọ̀ bá ti mẹ́lẹ́ yìí ò ti jà àfà náà lè láwọn ẹ̀nà ìlera ọ̀kì ọ̀nà tó burú náà ní orílẹ̀ yìí sòun náà ní pé dákun ẹ jẹ́ ká ṣọ́ra wa sọ ẹ̀rí tàwọn tó ń ṣe là ń sọ yìí wọ́n tó ń lọ lè ń bá wọn náà ń kọ́ gbogbo yín lẹ ní ìṣòro níwájú ọlọ́wọ́n ọba ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá kódà ó lè yọ̀yàn kú nínú islam tí ò ní jẹ́ mùsùlùmí mọ́ kí ọmọ wo ìpẹ́ kí ọmọ lọ̀lẹ́ báyàn láti lọ̀lẹ́ wò tó o burú eléyìí o burú gan ẹlòmíì wọn á rí wọn ni àkọsọjá àkọsọjá ayé rẹ dáa ayé ń da ayé ń dọ ọ́ gbogbo rẹ ni ìdákun burú eléyìí ìbáyéjẹ́ ni ṣe kí ọmọ ènìyàn ká kíyèsí òun náà ni pé anabi sallallahu alayhi wa فقد كذب بما أنزل على محمد أو كفر بما أنزل على محمد anabi ni ẹni tó bá lè bá ẹnìkan tó lọ lè wo nǹkan wò lọ́dọ̀ rẹ̀ tó wá sọ fún ọ pé nǹkan báyìí ní í ṣe ọ́ àbí lágbájá ní í ṣe ọ́ tó àbí mọ̀lẹ́bí rẹ̀ kan ní í ṣe ọ́ àbí ẹnìkan kan ní í ba tiẹ̀ jẹ́ ní òtí ìjókòó débi tó ń lọ tí wọn náà ilé wa gbẹ nìyẹn gbọ́ ẹ̀yin ní ìjẹ́jọ́ dáràn lọ́dọ̀ ọlọ́run ẹjọ́ dáràn tó kọ́lọ́nkọ́ ṣàṣeyàn fún wa ṣẹ́dá ọkùnrin jẹ́ ká kíyèsí gbogbo wọn tó ti sọ orú ẹ̀ fún ọ ipe mọ̀lẹ́bí rẹ̀ kan ní ilé òjé kó dáa fún òun wàláhì wọ́n gbé ọlé ojú ọ̀nà èṣù wọ́n gbé ọlé ojú ọ̀nà ìbínú ọlọ́run tó fi máa rí ìbínú ọlọ́run nso tọwọ kọ̀ǹtínù lórí ìbínú ọlọ́run tí wọ́n náà yìí ti wá jáwọ́ kó ń bẹ́ẹ̀ ní ìsìn pé ah àsáàbáyé àṣẹ àsáàbáyé jẹ́ ni wọ́n tó mọ̀lẹ́bí rẹ̀ yẹn tètè wá padà síbẹ̀ lọ́lẹ́ ṣàtúnṣe rẹ̀ lọ́lẹ́ tún wọn sí lọ́lẹ́ ṣú wọn papọ̀ ṣú lọ́ṣú papọ̀ mọ́ wọn kẹjọ wọn ṣe papọ̀ kẹtún àárín ara yín ṣe tó kẹ gbàgbé ó ti ṣẹlẹ̀ síwájú tó bákan náà nínú nǹkan tí ó tún jẹ́ sábàbí tó tún máa ń ba ẹbí jẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò sì ṣe àkíyèsí rẹ̀ so òun náà ni at-talaq bayna al-zawjayn Allahu akbar ọ̀rọ̀ ọkọ àtìyàwó tó wà ní ìfẹ́ ọmọ bóyá ọkọ ni ó fẹ́ ìyàwó mọ́ ni lọ́yàwó ni ọ̀fẹ́ ọkọ máa ni so àwọn kankan máa ń ṣẹlẹ̀ ní abẹ́ rẹ̀ tó ṣe pé yẹn a máa ba ẹbí jẹ́ òun náà ni kó wá jẹ́ pé bóyá ọ̀kan nínú àwọn méjèèjì kó gbin aburú ẹnì kejì sínú ẹ̀mí rẹ̀ ọmọ yẹn so bóyá bàbá ni kó wá máa wọn láì dáa fún àwọn ọmọ wọn àbí kó jẹ́ ni kó mọ wá àwọn fún àwọn ọmọ yẹn ní ìsọ tàbùsí ní ìsọ kí wọ́n má pa àlè rẹ papọ̀ láàrin ara wọn bí kí wọ́n fi lè ṣàṣepọ̀ láàrin wọn àbúrò lálá ni rẹ o ó le gan tàbí kọjá kí wọ́n tọ́ fẹ́ ẹni tí wọ́n kọ̀ kalẹ̀ yẹn náà lọ́wọ́ mo wá gbin ọ̀nà lè ń bẹ bí ẹlẹ́bíjọ́ mo wá gbin ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ bàbá ọmọ yẹn lọ́mọ wa mọ sọlá burú tọ́mọ yóò fi mọ wá hìtì àwọn bàbá rẹ̀ so a jẹ́ pé òun ba ẹbí ẹlẹ́bí jẹ́ sórí eléyìí jẹ́ ká ṣàkíyèsí ni dẹ́lẹ̀ iná tí ẹlòmíín bá fẹ́ túká wọ́n á túká ní túká ìsìn ọ̀tá láéláé so irú eléyìí kò kí n ṣe nǹkan tí ó bá so kó jẹ́ pé ọ̀rọ̀ burúkú lẹ́wàá máa gbìn lẹ́fẹ̀ẹ́ wá ba ẹbí jẹ́ torí pé ẹ̀fẹ́ ráyè kalẹ̀ so kíyàn kọ́ra yẹn kalẹ̀ nígbà tí o bá sí àlàáfíà láàrin ara ẹni so kò sí tó burú ń bẹ̀ nínú ẹni Islam tó gbé kalẹ̀ sọ́dọ̀ tó tọ́lá àwọn òfin tó sì dé sí ń so àmọ́ kọ́mọ̀ jẹ́ pé bóyá èèyàn mọ̀ wá instigate kọ́lá àwọn fámìlì míì tó kí fámìlì tó ti bímọ so àwọn fámìlì lè yá wọ́n instigate fámìlì wọn èkéǹsì àwọn tílé bàbá tílé ọkọ àwọn tílé ọkọ náà wọ́n ọ̀rọ̀ burúkú ni wọ́n mọ̀ ń sọ tí ó di pé àwọn mọ̀lẹ́bí náà wọ́n ló kórìíra àwọn tọ̀hún lólè yìí ìbá ẹbí jẹ́nu tó kò bá mu tó ó burú kí mùsùlùmí kó máa rìn nínú ìlànà báyìí so kò sí tó burú mbẹ ọlọ́ba ní ìgbà ayọ̀ nàbí idha talaqtumun nisa fatalliquhunna li'iddatihinna wahsul 'idda so àwọn ètò rẹ̀ ń bẹ síbẹ̀ ṣe kọ́ra yín lélẹ́yìí so gbogbo òfin tó dérè mọ̀nkánà tó za'ati falyumsik min za'atihi so kọ́ra àwọn tó mọ̀ náà tó yẹ kó mọ fún mọ fún tó yẹ kó fọ́ mọ fọ́ mọ sọlọ́mí yóò kọ ìyàwó kalẹ̀ báyìí yóò kọ àwọn ọmọ ti ìyá yẹn náà ni yóò kọ àwọn ọmọ ti ìyá yẹn kò ní yà sí àwọn ọmọ yẹn mọ́ sórí pé o ti bà ẹbí ara rẹ jẹ́ nù ọba ọjọ́ ọ̀la rẹ kalẹ̀ jẹ́ síwà tó wá kọ̀ ya wọn síwà kọ́ ló wà ní àwọn ọmọ ni tó tó wá tó kọ́ àwọn ọmọ náà tì wọ́n sórí eléyìí nítorí wọn ba mọ̀lẹ́bí jẹ́ ni àwọn ọmọ yẹn wà á kórìíra bàbá yẹn wọn ò ní fẹ́ gbọ́ wọn ò ní fẹ́ rí mi rẹ̀ látàn tó bàbá yẹn wọn náà ó nípa burúkú ń bẹ̀ dẹ́lẹ́ náà mo wá ń rọ ìwọ ọmọ tíró náà bá ṣẹlẹ̀ sí so kákó lẹ́mìí kákó lẹ́mìí so lọ́ọ́ lè mọ̀ pé bàbá rẹ ni bàbá rẹ ń ṣe kódà tó bá ṣe nǹkan tí ọ̀dà fún ọ mọ́jì ká aláburú kó tún di méjì tó nígbà tí wọn bá ti sọ wọn náà ṣe bàbá yẹn ti ṣe aláburú di méjì nà so dẹ́lẹ̀ náà ru bàbá tó wọn ṣerú nǹkan báyìí kó wọn náà ronú pìwàdà kó ronú pìwàdà kó àwọn ọmọ rẹ mọ́ra kó àwọn ọmọ rẹ mọ́ra tó mọ́ ba ẹbí rẹ jẹ́ wọn náà rí gbogbo àwọn níta ń sọ nípa ọ̀rọ̀ ẹbí kí ya ẹbí ìwọ náà ti rí àwọn ìjìyà oríṣiríṣi àwọn ìṣòro láńlá ìṣòro ti ń bẹ níbẹ̀ gbogbo ìlú mo ti kà láti ẹjọ́ òní tó kọ́lọ́nkọ́mọ́ṣà jẹ́ kí ó rọrùn fún wa àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí láti ṣe àtúnṣe ara wọn. tó bá kan nínú nǹkan tó tún máa ń ba ẹbí jẹ́ tó máa ń dá ọ̀tá lẹ̀ òun ni kẹrin tó bí ni ẹ má ti jẹ́ kí n débẹ̀ yẹn òbí tó bímọ yẹn tó wá bí àwọn ọmọ kọ́mọ wá fi ìfẹ́ àwọn kan hàn láàrin àwọn ọmọ tó bí so wọ́n bi bímọ bí mẹ́wàá bímọ bí ogún ẹ̀rẹ̀ àpèjúwe ti ń ṣe nù ọmọ bí ogún torí mùsùlùmí máa ń bímọ tí ó pọ̀ ni wọ́n wá bímọ bí ogún kalẹ̀ àmọ́ wọ́n kan sọ́jú òun fẹ́ràn wọ́n wá ń fi ìwé tó special <clears throat> òun oúnjẹ tó ni bóyá òun lọ jọ ni torí oríṣiríṣi nǹkan ló máa ń fa ní tí fi ń fẹ́ràn ọmọ èmi lè máa wọ pé ah ah òun ẹlẹ́mìí náà wọ́n ti jọ ìyá mi ah, ah so yóò wá shift ìfẹ́ yẹn sára ọmọ ọ̀hún àbí àbí kó jẹ́ pé ní ah, ah fọ́tò mi gẹ́gẹ́ rèé so yóò wá shift ìfẹ́ sọ́dọ̀ ọmọ ọ̀hún tó fi arifa tó yẹ kí gbogbo àwọn táwọn ń jẹ́ àwọn yòókù rẹ̀ náà àwọn náà wàá mọ̀ àbí kí tiẹ̀ ṣe pé ọ̀kan ni àwọn ọmọ ìyá kan ìkan jẹ̀mí bí àtàwọn àfọwà kan wọ́n ní jẹ̀mí <laughs> jẹ̀mí òun ní jẹ̀mí ẹ̀mí ọ̀gá ní jẹ́ báwọn ẹ̀mí ẹ̀mí ẹ̀ òun wà ní sórí bó ti àbí ìyàwó kẹta ń jẹ́ jẹ̀mí òun gbogbo àwọn ọmọ rẹ̀ náà wá jẹ́ jẹ̀mí gbogbo àwọn ọmọ wọn náà jẹ̀mí ni wọn àwọn ọmọ ìyálé àwọn ọmọ ìyàbá àwọn ìyàwó sì ni àwọn ọmọ yòókù náà wà mọ̀ pé hmm, ìyá eléyìí òun ni jẹ̀mí gbogbo àwọn ọmọ rẹ̀ náà ni jẹ̀mí tó mọ̀ wá fún wọn ní special treatment wàláì azim ọ̀ ba ẹbí rẹ̀ jẹ́ kalẹ̀ nù ọ̀ ba ẹbí rẹ̀ jẹ́ kalẹ̀ tó torí pé kí ni ọlọ́run wa sí Yusufa wa ikhwatihi ayatun lis-sa'ilin ló wà ní ẹ̀yin mùsùlùmí àpèjúwe tó mọ̀ clear tó hàn ń bẹ nípa ọ̀rọ̀ Yusuf o àti àwọn ọmọ ìyá rẹ̀ fún àwa tí a bá ń wádìí pé kí ni tó ṣẹlẹ̀ ọlọ́run ní idh la Yusufa ó la Yusufu wa akhuhu ahabbu ila abina minna wa nahnu isbatun inna abana la fi dhalalin mubin ẹ̀rí àwọn ọmọ ìyá nabi yusuf ìdíkọ́lù wọ́n sọ pé la yusufa wọ́n làwọn búra pé yusufu wà áhù àti ọmọ ìyá rẹ̀ wọ́n làwọn búra wípé ahabbu ila abina bàbá wa fẹ́ràn rẹ̀ jù bàbá wa fẹ́ràn rẹ̀ minna wa fẹ́ràn rẹ̀ jù wá lọ bẹ́ẹ̀ sì ni wà nánú usba àwa sì pọ̀ apọ̀ àwa mọ́kànlá àà ìjọ làwà tó wà báyìí bí a ti wá pọ̀ òun náà ìfẹ́ àwọn méjì yìí ju gbogbo àwa gbogbo wa lọ wọn ni inna àbáyáná làfi ọgbọ̀n láàrin mọ̀ ní àbábá wa ń ṣàṣìṣe àṣìṣe yìí clear gan tí bàbá wa ń ṣe yìí so gbogbo àná láti wá gbọ́ ìtàn náà bí Yusuf alayhi salam tó agbóhun tí wá ṣẹlẹ̀ níbẹ̀ so ṣe fínà ló fà ló fi di pé wọ́n padà wá mú ànábì Yusuf tó fi di pé wọ́n gbé e lọ wọ́n dètè wọ́n sì gbé e lọ sí inú igbó wọ́n sì lọ pé ìwọ bàbá yìí tó bó ṣe fẹ́ràn rẹ yẹn á sì ṣe kírísà fún ọ lérí rẹ náà tó ẹ wò tó náà ni ẹ̀kọ́ láńlá mẹ́nu Al-Qur'an fún wa wọ́n bàbá tó ń yan ọmọ kan sọjú tó tó níwọ̀n ni wọ́n fẹ́ràn jù ẹ̀rí anabi sallallahu alaihi wasallam àdéhìí mẹ́nu sọ̀rọ̀ Bukhari àti Muslim tó ọ̀kan àwọn sàhábà wà bá anabi sallallahu alaihi wasallam ó ní ó ní ìjọ kan níyà òun sàhábà yẹn ní rìpọ́tì ó ní ìyá òun wọ́n mú un lọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ní tọ̀ ìyá mi yìí ìyá wa ìyá ni ó wá ní tí ìyá ìyá rẹ̀ ẹ̀ mọ̀ wò ìyá tó ń jẹ́ ìyá tí tó bẹ̀rù ọlọ́run ó wá lọ bá ànábì sallallahu alaihi wasallam ó rí bẹ́bẹ́ ni ànábì ní kí ló ṣẹlẹ̀ ó ní bàbá ọmọ yìí ó sì wá bùn ọmọ yìí ní ẹ̀bùn ọ̀tọ̀ ó dá bùn lẹ́bùn lọ́tọ̀ olóhùn wa ni kóhùn wa fi hàn kí wà nábì ó rí kí ló rí sí <laughs> ànábì sọ̀rọ̀ ọ̀nlẹ̀ kan náà lànábì ni ṣé gbogbo àwọn ọmọ rẹ náà ló gùn ní nǹkan tó gùn yìí ó ní rárá olójú ànábì sì yí padà lẹ́ẹ̀kan náà ojú ànábì yí padà lẹ́ẹ̀kan náà ni ànábì wa ni wà inni la ushhidu ala jawrin nábì ni mi èsẹ̀ rí lérí àbòsí mi báyọ̀ ẹsẹ̀ rí àbòsí anábì ni ittaqullaha wa'dilu fi awladikum ẹbí ni ẹbẹ̀rù ọlọ́run o ẹbẹ̀rù ọlọ́run wa'dilu fi awladikum ẹ má ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tẹ́ bí dédé ní kẹ́ ṣe so kínníkínní túmọ̀ sí ni pé kẹ́ ẹ má ba ayé yín jẹ́ kẹ́ ẹ má ba kẹ́yàmà yín jẹ́ kẹ́ ẹ má ba ẹbí yín jẹ́ kalẹ̀ tẹ́yìn ọlọ́tán títí sínú ọmọ ṣẹlẹ̀ tẹ́ wà ní gbádùn nù sàárè tẹ́ ní gbádùn torí tẹ́ ti fọwọ́ ara yín tẹ́ ti fọwọ́ ara yín ràn kalẹ̀ kalẹ̀ tó kò láyé sobó ló ṣe máa dán ọmọ kan tírìtì ọmọ ọmọ ọmọ ọmọ da fún ní tírítímẹ́ǹtì ọ̀tọ̀ ẹ́ anábì níta ẹbí ilé fún ẹnìkan ní nǹkan kan gbogbo wọn náà ní kọ́ ya fún gbogbo wọn náà ní kò fún àfi bí n tó wá ṣe pé nǹkan tó yẹ pé kò rọrùn bí ánìsí àwọn kan dàgbà àwọn kan kéré ọwọ́ afọ àwọn kéèké ní five thousand five five naira owó súwìtì so ọkọ wa ní ìfàyàn àgbàlagbà yìí náà five naira owó súwìtì láà àwọn yóò ní ìdírú yìí wọn kì í ṣe nǹkan tó lè mú bínú wa àmọ́ pé tọ̀ ọwọ́ awú sùnsùn wọn lágbájá ilẹ̀ mi ti ń bẹ lọ́nà ọ̀nà ọ̀nà kìíní ọ̀nà gr yẹn mo gbé fún ọ bá ní kí ló dé òun láìkẹ̀ àbí ọ ọ ọ ọ ọ àní mọ́tí káwọn yòókù rẹ̀ gbọ́ o mọ́tí káwọn yòókù rẹ̀ gbọ́ tó orí ọmọ yẹn ó ti báyé rẹ̀ jẹ́ ó ti hàn lé mọ̀ kalẹ̀ àfi tọ́lọ́mọba kẹfẹ́ sànù rẹ̀ dé tọ́lọ́mọba so òun làákàyè tí làákàyè rẹ̀ bá pé torí pọ́ ọmọ yẹn ọmọ wa máa ṣe gàlégàlé yọmọ wọn pa sáwọn yòókù rẹ̀ lórí pé òun jù wọn lọ yóò rí pé òun ipò òun ga ju tiwọn lọ kọ́lá yóò ṣe gàlẹ́gàlẹ́ sí àwọn àwọn tó ń jẹ́ àwọn ìyáálé ìyá rẹ̀ àbí ìyàwó ìyá rẹ̀ nìkan so látara pé kí ni wọ́n mọ̀ pé òun lòun jẹ́jẹ́ mi so bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà so àbúrú tí ń ti ń bẹ́ẹ̀ ń bi kí nìyẹn kì í ṣe nǹkan kékeré láburú láburú àburú so òun náà ni pé àwọn mùsùlùmí a ní bùkátà ká lọ lè kíyèsí ọ̀rọ̀ yìí ìwọ bàbá oní wíìlì tó lòun ṣe wíìlì kalẹ̀ so wà kọ́ wà ní ọmọ báyìí báyìí fún ní nǹkan báyìí wọn báyìí báyìí fún ní nǹkan báyìí. sàwọn kọ́ná nínú Islam wọn kì í ṣe wíìlì fún ẹni tí ó bá jogún la wasiyatu lil warisi ẹni tí ó bá ti jogún wọn kì í fún ní wíìlì pé ẹ bá mi kàn nǹkan báyìí fún ọmọ rẹ kọ́ wá ní ilé mi ti ń bẹ ní eh, GRA òun ẹ bá mi fún lélẹ́yìí àmọ́ títí ọ̀nà ògidì òun ẹ lọ lè fún eléyìí torí kíni torí kíni òun ṣàbùsí ọ̀fẹ́ kátìbọ̀tán rẹ̀ ọ̀ dànù ọ̀fẹ́ kínú sàárè ò jẹ́ ìrọ̀rùn fún ọ ọ̀fẹ́ kí ìjọ́gbìn alkiyama kan rọrùn fún ọ náà nù tí a bá ń ṣerú nǹkan báyìí anabi sallallahu alaihi wasallam ó bínú sírú nǹkan báyẹn gan islam kọkọtọ kò láwà sí ẹtẹlẹlẹ wa rẹ sẹńtúbà ti jogún àyè tó ń fún ní wíìlì àyè fún ní nǹkan kan special ma ìjọ tó bá kú jókòó kálukú sí kápẹ́ kẹ́mi kálukú tú síra wọn kápẹ́ ogún ẹ̀ bá ṣe bí islam bá ṣe pín kalẹ̀ sólè yìí òun náà ni ní tí a máa ṣàkíyèsí nípa nǹkan tó ń bẹ bí jẹ́ ẹlẹ́mìí ọmọ ni kò yé òun gbogbo ẹ sì wá dàrú gbogbo ẹgbẹ́ wa wẹ wá gbogbo ẹ wá dàrú dàpọ̀ lẹ́bí ara ń ti ń dẹbí rú lélẹ́yìí wọn bàbá mi náà lọ ń dá wàhálà kalẹ̀ wọn bàbá mi náà lọ ń ba kìámà ara rẹ jẹ́ kalẹ̀ lọ ń ba ayé rẹ jẹ́ kalẹ̀ tàtó bá ń gbé kan lójú kò sí ni sẹ́rẹ́ jẹ́ ń sọ fún wa kò sí ọmọ ènìyàn ò nífẹ̀ẹ́ ìyẹn nínú ọkàn bó ṣe lè kọ́ ma àmọ́ gbogbo wọn lọ́gbọ́dọ̀ fẹ́ràn tó rọ́mọ rẹ ni wọn kọ́lá tó bá rí kẹtọ́ wá fẹ́ràn lágbájá ọ̀gbọ́dọ̀ fi hàn pé mo fẹ́ràn rẹ̀ so inú ọkàn rẹ náà ni ojú ọmọ gbé tí o kò gbọdọ̀ jáde ní ẹnu rẹ gbọdọ̀ jáde nínú ọ̀wà rẹ àbí nínú ìgbésẹ̀ rẹ táwọn òun fi wá rí pé aaa lágbájá ni ojú olójú olójú olójú bàbá náà lórí eléyìí aburú lánàá ni sòun náà ni káwa mùsùlùmí so ibi ni màá ti dúró kí n fi gba àwọn ìpè tọ́lọ̀ bá ní kí a rí gbé zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one. Ah, fún àti ọlọ́mọba ní kí á ní ìbéèrè ṣé dákun mo fẹ́ pe àkíyèsí dákun àwọn tá a bá fẹ́ bóyá a fẹ́ kíyàn àbí a fẹ́ kọ́mẹ́ǹtì àbí nǹkan kan ẹ jí kí àwọn tí wọ́n bá fẹ́ béèrè béèrè nìkan jí kí wọ́n wọlé nítorí tọ́lọ́run ẹ dákun. naam. wàlẹ́kùn ẹ kò ní dèrè dòyìn. naam mo ń gbọ́ yín. naam lórí ìkan tí ẹ wá sọ níbi àkọ́kọ́ pé tí yẹn bá ń gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ìyẹn lọ bá fà kan sí wá sọ kankan fún yẹn pé bẹ́ẹ̀ hmm. nìkan ní tèèyàn. Hmm. ẹgbẹ́ yorùbá lọ bá yẹn wá rìn lọ gẹ́gẹ́ hmm. àti ìyẹn ti gbé wa. ṣé yẹn lè tẹ̀lé wọ̀rọ̀ báyà ní èdè tẹ̀lé. èèyàn lè tẹ̀lé. fìrọ́sà ṣẹ̀rí fìrọ́sà yàtọ̀ sí kí wọ́n ṣe kàhánà fa kàhánà yàtọ̀ sí fìrọ́sà fa bí kí wọ́n ọmọ fura ní ìsìn pé ọmọ yìí á ah, kì í pọ̀ sọ fún gan kí ọmọ ah, irú gbèsè ya ń gbé ọlọ́mọ ìjọ wọn kó bára rẹ̀ so irú yẹn ni so ọ̀nà àìlẹ̀ mùdàmọ́ kọ́ wá wò sùkùn kọ́ wá ní wá ọmọ yìí bó ti ń lọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọ̀tá ń bẹnu lé yín tó pọ̀ o ọ̀tá ọlọ́ta tó pọ̀ nílé yàní fọlọ́n sọ oníwà oníwà wà má bẹ́yìn náà kàwá bẹ́yìn náà wọ́n àdáwà kà á náà wọlé yìí hàmì olúwa tó sọ́n bomi pé wàjà iná bá àdọ̀kún lè so gbogbo tí ọlọ́run ibi tí ọlọ́run darí wa sílẹ̀ ká máa darí ara wa lọ títa bá tẹ̀ níjà ọmọ ènìyàn lè má níjà àlè má ní àìgbọ́ra ẹni yé sùúrù àmójúkúò afárádà ní tí Islam fẹ́ ká ṣe nìyẹn sùkọ́lọ́ kọ́mọ́ṣáṣà tó ń ṣe gbogbo wa wallahu a'lam. السلام. وعليكم السلام وعليكم السلام ورحمة الله الحمد لله نعم آمين نعم ọdún ẹ̀ẹ́nẹ́ọ̀yẹ̀ tá a ṣe yìí ẹ̀dàkọ̀rọ̀ ẹgbọ́n sí ọkàn mùsùlùmí ní à ń sọ pé kí n sọ ọdún wa. àti sọ ní mo mẹ́nu kan ní ìjẹ́ ẹ̀jọ́ mo mẹ́nu kan ní ìjẹ́ ẹ̀jọ́ so ọlọ́run kó mọ́ ṣàtánù mùsùlùmí ni pẹ̀lú àwọn àfojúràn tí àwọn ọmọ ń ṣe so ẹ̀kọ́lẹ̀ ẹlòmí ò kò ní pé kíní ẹlòmí ò tó ń ké Kùránì mọ́júmọ́ yìí ẹlòmí yìí ní sùn títí aago méjìlá ni ọmọ tó kàn pẹ̀lú yẹn kọ́lá tó wáyé pé ìjìra yọdún ìjìra ni kò ní ìdì gan ìjìra ní ẹ̀kọ́ kì í ṣọdún kò sáyẹ yẹ́ ń bẹ̀ so àkàn parí kàlẹ́ndà kan àbẹ̀rẹ̀ kàlẹ́ndà ni ọdún ta nínú ni ọdún léyà àti ọdún Eid al-Fitr ló bá parí so wọ́n mùsùlùmí mọ́sàfójúgbọ́n nǹkan tí ó kàn án náà wa aleykum salaam. ẹ̀kú jáde láti jáde ní. amin jazakumullahu khairan. ẹlẹ́kùn fún wa bèrè mi pé bàbá fẹ́ bẹ̀rẹ̀ program bí wọ́n àti àwọn ṣe káàkiri yẹn. ìjọ́tọ̀ ká kọ́kọ́ parí wà fáwọn àgbàlagbà àgbàníwájú àwọn àfààní àbí ẹ̀kọ́. ẹ ṣe rí ṣe rí tí wọn bá ń ṣe kò sí tó burú ń bẹ bó ṣàdúrà fáwọn àgbàlagbà tí ò bá ti ní ṣe kó fi wíìtì àsìkò rẹ̀ ṣé wàá kan irú tẹ́ sọ yẹn nìkan náà ti challenge mi lọ́lẹ́yìn sàdúrà fún àgbàlagbà ni mo wá rí pé ah, ah, àwọn èèyàn òye mọ̀rọ̀ gbọ́ dáadáa ni kí n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìní ọlọ́run ẹ̀ pé adúgbò fọlọ́ wa tọrọ ìkẹ́ ìgbésà níbi àwọn Muhammad gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tàbí ẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé wọn títí tó fi di ọjọ́ gbé ìdàlùkì yá wọn. sẹ́ni pé ìbò tó kún kẹ́kẹ́ ju gbogbo àwọn yìí wọn lọ tó oṣù wa mú jazz ó tó ń fún kéré ó kún tó kọjá pé lómi sọ pé akẹ́ àgbàlagbà yóò wá tó ń yin àwọn àgbàlagbà wọn lọ àgbàlagbà yẹn náà kiri wọ́n dán wọ́n jíkẹ́nu wọ́n mọ hurugba wọ́n jíkiri wọ́n mọ pa wọ́n jíkẹ́ mọ sekene kan gbogbo tí ò sí ẹ ọ̀nà òjìká sórí ibú láyé ọ̀nà òjìká sekene kan láyé yóò sì fi òun kí àgbàlagbà náà nù yọkàn ní ẹ ọjọ́ tí wàá lọ káì ah, ẹ dákun ọba àsìkò jẹ́ ọlọ́jọ́ nam so òun nam ẹ ti wọlé aleykum salaam tó lọ bàtẹ. ìmọ̀ mi rà o. àmì ìlàtẹ̀ yín náà. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ tí mo bẹ̀rẹ̀ ìpèjọ fún ọ̀sán ilẹ̀ wọ́n á ní lápèjúwe tí ẹnìkan wá sọ bẹ́ẹ̀ fún yàn lóòótọ́ ìyẹn wọ́n á rí àwọn àṣìṣe kan lórí ojú wọn yẹn kí ni tí ó kí ni tẹ́niyẹn sọ fún yẹn náà mẹ́mọ́ ti lọ. tó kọ́ lápèjúwe pé pé nǹkan kan sì bọ́ lọ́rẹ́ tọ̀ nígbà mm-hmm. tó rẹ̀ pé wá pàdé rẹ̀ pé nǹkan báyìí pé ọ̀tá ń bẹnu lé rẹ̀. ok náà ẹ ṣe imam ẹ ṣe imam ṣẹ́rí ṣẹ́rí alkahana ẹ wọn eh, náà tó wá tó ń rí lálàá ọ̀ntàn ìgbàkùn lọ́kàn ṣẹ́rí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí ẹ ti fún mi ní prógrámù kan ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlá so bí ní láì sọ ti fún mi ní tọ́pìkì kan lọ́tọ̀ tó yẹ pé mo ti ń wò pé ìgbà wo ni ẹnu ó débẹ̀ ṣé rí kí èèyàn pàdé yàn kí yàn rí pé ìṣòro ń ṣẹlẹ̀ sí yàn àbí nǹkan kan ń ṣẹlẹ̀ sí yàn kẹ́nìkan wá pàdé ọkọ wá ní lágbájá kan ní í ọ́ ṣé rí ìmọ̀ gbà ló ní ní ọ́nà ẹni kó òdòdó ní sọ ọ gbà á gbọ́ nítànàbí wí náà kódà kó rí báyìí torí ẹlòmíì máa ń retí pé ọ̀rọ̀ àlìjẹ̀nú ni àlìjẹ̀nú ti ń bẹ pẹ̀lú rẹ ní òṣòfò fún àlìjẹ̀nú tiẹ̀ náà ní kó wọn ti ba ayé ara tiẹ̀ jẹ́ òun ti ń bá àwọn àlejànú ṣe ó ti di kèfèrí yóò sì máa sọ gbóhùn tó ń ṣẹlẹ̀ sí ọ so wọ́n mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ gbà pé irọ́ ni kàhánà ni so kò sí ti irọ́ ni kàhánà ni so yóò fi kún ní tí òṣèlè yóò tó fi kún fún ọ tó ṣe ìtàn náà bá tó wá fẹ́ dákun kí wọ́n tó wá máa lálàárú ẹ̀ so irú nǹkan báyẹn kí wọ́n mọ̀ pé ah, èṣù dénà kí wọ́n tètè a'udhu billahi minash shaitani rajim torí pé tó bá yẹ pé wọ́n bá gbé yàyàn wá fún yẹn nísìnyí ìyẹn náà gbà pé yàrá wọn táwọn ni ọgbọ́mọ ìyá yẹn wá ìyẹn gbà ìyá yẹn ọ̀tá yẹn ni ọgbà ó gbé bàbá yẹn wá ọgbà bàbá yẹn ní ń ṣèyàn ṣe pé ìyẹn bẹ̀bí jẹ́ nù Islam sì ní a máa bẹ̀bí jẹ́ kẹ́bí sì máa bàbá jẹ́ ní èṣù èṣù ń fẹ́ tó àwọn nǹkan yìí náà ni a gbọ́dọ̀ kíyèsí wallahu a'lam náà wàlẹ́kùn mi sọlá ọ̀tún lọ́bẹ̀. kẹ́rí àwùjọ tá a wà yìí àbí kéèyàn wà. àbí kéèyàn wò. ó wà kí á náà. kódà náà àwọn náà ń pè àwọn tọ̀hún hmm. àwọn bíríà hmm. tẹ́ pé máa béèrè àwọn kẹ́sà lọ́wọ́ wọn kẹ́sà hmm. tí wọ́n sì béèrè lọ́wọ́ yìí pé ìtẹ́ ti sọ̀rọ̀ lé lórí ìtẹ́ pé kò sínú súnà kò sínú kìtáàbù wọ́n á tún máa béèrè lọ́wọ́ ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ẹ má sọ bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí. Naam. Okay, okay, okay, okay, okay. No, ẹ mọ̀ dàpọ̀, ẹ mọ̀ dàpọ̀, ẹ dàpọ̀. Ẹ dàpọ̀. Naam. Àwọn oníbídíà yìí àwọn ìdílé ìlú ìjọ tọkọdọ pàmì yóò mọ tọ́fẹ́ sí àwọn tí hmm. ìjọ tó fẹ́ lọ́kà wọn bí ẹ wà mọ́ wà mọ́. jẹ́sàkùn nìkan ẹ̀rẹ̀ wọ́n ti ìyà wọ́n ti ń sáyìn sí mi. Hmm. Hmm. wọ́n ti ń sáyìn sí mi ṣẹ́ gbọ́ bóyá kẹ́ pè mí sí ẹ̀yìn ètò mi sórí láì mi tí wọ́n káfílẹ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́run bá aṣọ yín ní ẹ̀sán olórí bíi ìdílé láì tààlà àtúmọ̀ pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò tí mò ń bá lọ bákan kan so abdulfatah salumi òun ni ó ń dágbére fún wa fún àtàwọn ẹ̀kọ́ mi ti orí ètò zero eight one zero five five three one zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine. السلام عليكم ورحمة الله وبركاته